ẹ ó ṣeé ṣe kó bá fídíò yìí pàdé kó máa wo pé kò yẹ lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ tó bá yẹ tó bá ti lọ sórí YouTube channel wa Koiki Media tó bá lọ sórí Facebook wa Koiki Media àbí Koiki wa Media àbí lórí Instagram Koiki Media àbí lórí Twitter Koiki Media gbogbo àlàyé tí ó wà lẹ́kùnrẹ́rẹ́ òun la ti ṣe sínú. Si àwọn àwòrán tá a ti gbé jáde ẹ ìdí tá a ṣe ń ṣe léyìí nísìnyí ni pé fáǹfààní ẹ̀yin tí ẹ bá ní data láti lè wo gbogbo àwọn fídíò yẹn ní gúngùn bó tó bá bá fídíò yìí pàdé lọ sórí Google kó fi Koiki Media sí k-o-i-k-i-m-e-d-i-a ọ kẹ́pẹ́ mi plus four four seven five nine four zero five zero nine seven nine Yorùbá Nation no going back yorùbá nation now now now yorùbá nation òun ni wá ọmọ yorùbá ni wá a kì ṣe nàìjíríà nàìjíríà britain eh, britain government british government ní fourteen, ẹ lọ sórí google ẹ type in lugard l-u-g-a-r-d òun ló kó wa papọ̀ fún ìdíwọ́ nítorí economic gain tàwọn britain election resolve problem nàìjíríà ẹ jẹ́ kó lúkálukú dá dúró ká lè tọ́jú ara wa ká tẹ̀lé mọ́ra wa nítorí pé lọ́wọ́lọ́wọ́ yìí àtẹ̀mọ́ra wa dáadáa. dépò mọ̀rẹ́sì ọmọ òpópó sanra ìgbàgede ìgbowó sùn wọn láláìsí bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní kó o mọ̀ rẹ́ bímọ méjì ní kó o pọpọ sí á yòókù bọ sànyà á tún tí ò lọ rọ́bọ́ á wálé wàrà. ẹrú la ṣe ń ṣe nílé àti níta yorùbá nation èèyàn kọkàn ní tún jẹ́ rú mọ́